lórí ayé mi ọ̀rọ̀ pé kò sóhun rere kan tó lè ti pa mí jáde wá Praise the Lord alágbára lọ́lọ́run mi alágbára ní Jésù mi ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́ kò máa sóhun tí kò lè ṣe alágbára ni bàbá alágbára lọ́lọ́run wa alágbára ni bàbá alágbára ni Jésù wa ọba tó dáyé àtẹ̀kùn rẹ̀ níkàwọ́ kò máa sóhun tí kò lè ṣe mo mọ̀ pálágbára ni Jésù mi alágbára ni mo mọ̀ pálágbára ní Jésù mi ó lágbára láti sọ̀rọ̀ mi dayọ̀ dandan mo mọ̀ pálágbára ní Jésù mi. ẹja ló bẹ̀rẹ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oríire àti àánú rẹ̀ lórí ayé wa Ọlọ́run tó dá wa sí tó pa wá mọ́ tó dáàbò rẹ̀ bò wá Ọlọ́run tí ò jẹ́ kí ìjì ayé kó gbé wa lọ Ọlọ́run tó jẹ́ ká rí òní ní ọjọ́ kẹtàléníogún twenty third of december twenty twenty one ọlọ́run tó pa wá mọ́ tó ń dáàbò rẹ̀ bò wá ọlọ́run tó fi ìsọ rẹ̀ sọ gbogbo àwọn ìdílé wa ní gbogbo ibi tá a lẹ́bí sí tá a lára sí ọlọ́run tí òjá gba lẹ́tà ìbànújẹ́ ọlọ́run tí òjá gba ìpè ìbànújẹ́ lórí ẹnikẹ́ni àdúrà ọpẹ́ lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára gíga dúpẹ́ ìlógo fún àánú tí a rí gbà olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa lórí ẹbí àti ara wa àfihàn fún ọ àfògo fún ọ lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun lórí ọmọ adúpẹ́ lórí aya adúpẹ́ lórí ẹbí wa agbọ̀gá ayànlógo fún ìrìn àjò tí ọjọ́ tòní tẹ́ bá wa parí lára àtàlàfíà lórúkọ jésù olúwo ṣeun olúwo ṣeun àdúgbò tó lópa ẹ jẹ́ kí àwọn ọ̀tá ẹ jẹ́ kí wọ́n da ìrìn àjò tọjọ́ tòní rú olúwa gbọ́ wa bàbá jésù gba àyìn wa ẹja dúpẹ́ lọ́wọ́ ẹ̀ yes a le fún tá a bá fọlọ́run one thousand dollars kò tó kò tó san oore tí ó ṣe fún wa ẹja dúpẹ́ fún orí ààbò ẹja dúpẹ́ fún ìpamọ́ ọlọ́run tó ń fi àwọn áńgẹ́lì sọ wa ọlọ́run tó ń fi àwọn ogun ọ̀run sọ wa ọlọ́run tí òjò kórìíwó gbàbọ̀dẹ̀ àwọn apẹnipa yes ọlọ́run tí òjò pè wá pa ọlọ́run ṣe olúwo ṣeun olúwo ṣeun adúgbò tó dúpẹ́ ẹja dùbúlẹ̀ àìsàn ẹ faṣọ àìsàn ya ẹ faṣọ ìbànújẹ́ ya ẹ̀pà ìsọ̀ ikú ìyá lọ́rùn wa olúwa gbọ́ ọpẹ́ wa olúwa gba ẹ̀yìn wa adúpẹ́ lórí ẹbí àtàrà wa bàbá jésù ṣe olúwo ṣeun fún ọwọ́ agbára tẹ́ fi dì wá mú bàbá jésù gbọ́ ọpẹ́ gba ẹ̀yìn wa ọpẹ́ àti ìta mú wa lórúkọ jésù olúwa yóò ṣe tọwọ́gbà jésù kristi olúwa wa ẹja lọ síwájú ọlọ́run ká lọ bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdárí jẹ́ ẹ̀ṣẹ̀ àwọn bẹ̀rẹ̀ ọlọ́run pé olúwa mo ti dé síwájú ẹ̀ lálẹ́ ìjẹ́ kí gbà olúwa pa ẹ̀ṣẹ̀ mi rẹ́ olúwa dára ẹ̀ṣẹ̀ jì mí ẹ̀ṣẹ̀ mọjì ó dènà mi ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára àtúntì dé o olúwa sọ̀kalẹ̀ sáàrin wa gẹ́gẹ́ bí ọba àwọn ọba olúwa sọ̀kalẹ̀ yes olúwa járí ọ olúwa farahàn bàbá jésù tó bá ní gbogbo ọ̀nà tá a ti gbà dẹ́ṣẹ̀ olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fàwẹ́ ẹ̀ṣẹ̀ wa ya ẹnì kọ̀ọ̀kan wa járí àánú gbà járí àánú gbà járí àánú gbà fàánú gbọ́ tiwa nínú àdúrà tẹ́lẹ̀ lórúkọ jésù fàánú gbọ́ tiwa gbogbo ogun tá a gbé wá sínú ìpéjọpọ̀ àdúrà yìí olúwa bá fàánú ṣọwọ́lẹ̀ tó bá ní ẹ̀ṣẹ̀ tó lè dènà àdúrà wa olúwa dáríjì wá olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ olúwa fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ya ẹ̀jẹ̀ jésù pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀jẹ̀ jésù fàwọ́ ẹ̀ṣẹ̀ wa ẹ̀jẹ̀ á béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa má kí ẹ̀ṣẹ̀ ó dènà mi nínú àdúrà tẹ́lẹ̀ yìí tó bá ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá lè dènà àdúrà mi olúwa dáríjì mi olúwa jẹ́ kí n rà àánú gbà ẹnì kọ̀ọ̀kan wa járí àánú gbà járí àánú gbà járí àánú gbà járí àánú gbà olúwa pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ ẹ̀jẹ̀ rẹ̀ olúwa fi wẹ̀ wá jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ pé olúwa nínú ìpéjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa wa dáwọ́lé mi yes olúwa wa dáwọ́lé mi yes dáwọ́ agbára lé mi dáwọ́ ìyanu lé mi kó já gbogbo èdè mi kó tú mi sílẹ̀ ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù ẹnìkọ̀ọ̀kan wa dọwọ́ rẹ olúwa dáwọ́lé wa dáwọ́lé wa o pẹ̀lú agbára o dáwọ́lé wa ah pẹ̀lú agbára dáwọ́lé wa o pẹ̀lú agbára o dáwọ́lé wa pẹ̀lú agbára kógun èṣù kó wọlé lọ dáwọ́lé wa pẹ̀lú ẹja gbàdúrà olúwa dáwọ́lé mi yes dáwọ́lé ayé mi dáwọ́lé iṣẹ́ mi dáwọ́lé àwọn ọmọ mi dáwọ́lé mi olúwa ọwọ́ agbára àìkọ́bá sanfọ jírika pọ́lìà ètí ó já gbogbo èdè èṣù ètí ó tùmí sílẹ̀ lọ́wọ́ ọ̀tá olúwa dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé wa dáwọ́lé wa ẹ̀mí má dáwọ́lé wa yes tó bá ní gbogbo èdè tá a gbé wọnú òpójọpọ̀ àdúrà tálẹ́yìn olúwa bá wa já gbogbo èdè àlákàlà gbogbo èdè ìdè tó so wá mọ́ ogun tó ń jà wá ìdè gan tó so wá mọ́ àwọn ọ̀tá ìdè tó so wá mọ́ àwọn ẹ̀mí òkùnkùn olúwa já olúwa dáwọlé wa olúwa dáwọlé wa àìkọ́bá sọfọ́jìrìkà pólíà dáwọlé wa olúwa dáwọlé wa olúwa dáwọ́ ìyanu lé wa jẹ́ gbogbo èdè tó di ẹnu kankan olóòpọ̀jọ pàdúrà tọ́lẹ̀ jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà ẹ jẹ́ sọ fọlọ́ pé olúwa tó bá ní gbogbo ọ̀fà etí mo gbé wọnú péjọpọ̀ àdúrà tẹ́lẹ̀ yìí olúwa bá mi tì jáde ẹjẹ́ àgbà àdúrà yẹn dáadáa o so olúwa ti ọ̀fọ̀ tá jáde lára mi bí a bá ṣe ń gbà ẹjẹ́ àmọ́ mìíràn gbogbo ọ̀fọ̀ àlàkàlà olúwa tì jáde gbogbo ẹ̀yin ọ̀fà ìsàn lórúkọ jésù ẹ bá iná jáde ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ gbogbo ẹ̀yin ọ̀fà àìkọ́bá sanfa jíríkà pọ́nìyà ọ̀fà rẹ̀wẹ̀sì ọ̀fà ilé gbàdúrà gbogbo ẹ̀yin ọ̀fà gbogbo ẹ̀yin ọ̀fà òkùnkùn gbogbo ẹ̀yin ọ̀fà ogun gbogbo ẹ̀yin ọ̀fà àwọn àjẹlára wa olúwa bá yín wí lórúkọ jésù ẹ bá iná jáde tó bá dé gbogbo ibikíbi tí ọ̀fà ti wá olúwa dá padà ẹ jẹ́ àgbàdua yẹn yes olúwa dá ọ̀fọ̀tá padà gbogbo ọ̀fà àwọn ènìyàn kà lára mi olúwa ti jáde lára ọmọ lára ya lára ẹ̀gbọ́n lára àbúrò olúwa ti gbogbo ọ̀fà accident gbogbo ọ̀fà làkàlà gbogbo ọ̀yàn ọ̀fà tó tójú orun wọlé wá lórúkọ jésù ẹ bá iná jáde ti jáde olúwa ti jáde ẹjẹ àgbà olúwa ti jáde gbogbo ẹ̀yin ọ̀fà ìsàn ọ̀fà ikọ́ ẹjẹ àgbàdúrà yẹn olúwa ti ọ̀fà ikọ́ jáde yes olúwa ọ̀fà orí fífọ́ olúwa ti jáde gbogbo ẹ̀yin ọ̀fà ìsàn àìkọ́ bá sọ fún judika polia olúwa bá yín wí lórúkọ jésù ẹ jáde ọ̀fà tí wọ́n ta ayé wa ọ̀fà tí wọ́n ta ọmọ wa ọ̀fà tí wọ́n ta iṣẹ́ wa lórúkọ jésù ẹ bá iná jáde olúwa ti ọ̀fà jáde lára wa jésù kristi olúwa wa ẹ jẹ́ gbàdúrà yìí olúwa ẹ̀mí kẹ́mi tó ń tẹ̀lé mi kiri olúwa dá padà yẹ̀sẹ̀ rí bí ọlọ́run bá ṣí wa lójú wa gbàdúrà yẹn dáadáa ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ọ̀tá ń tẹ̀lé kiri ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ẹ̀mí kù ń tẹ̀ ẹ jẹ́ gbàdúrà yẹn olúwa ẹ̀mí kẹ́mi tó ń tẹ̀lé mi kiri olúwa fi náà dá padà ah olúwa ṣe kí ni olúwa dá padà yes ẹ̀mí aláyànlé tán ni kó máa tẹ̀lé mi kiri so wọ́n pe kinní kan ní adc adc yẹn àwọn ló máa ń jókòó ti gọ́vnọ̀ bí gọ́vnọ̀ bá fẹ́ lọ sí tọ́lẹ̀tì wọ́n tẹ̀lé lọ tí gọ́vnọ̀ wọ́n tí gọ́vnọ̀ bá fẹ́ lọ sùn wọ́n wọ́n àwọn ni ó dò sẹ́nu ọ̀nà ẹja gbàdúrà <laughs> bẹ́ẹ̀ náà nínú ẹ̀mí àwọn ẹ̀mí kan wà wọ́n pọ̀ ní spiritual adc àwọn àwọn ẹ̀mí ayọnilẹ́nu àwọn ẹ̀mí tí ń mọ́nító ayé yẹn ẹ jẹ́ gbàdúrà gbogbo ẹ̀dákẹ́dá tó ń tẹ̀lé mi kiri olúwa fi iná dá wọn padà yes olúwa fi da iná bẹ́ wọn dànù ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù yes olúwa dá padà yes ẹ̀mí òkùnkùn tó ń tẹ̀lé mi kiri olúwa bọ̀ wí àìkọ́ba sọ̀fọ̀ jíríkà pọ́nìyà yes kò sí kò sí ìbáṣepọ̀ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ gbogbo ẹ̀yin ẹ̀dákẹ́dá tó ń tẹ̀lé àwọn ọmọ wa kiri gbogbo ẹ̀yin ẹ̀tákẹ́dà tó ń tẹ̀lé ayé wa kiri olúwa bá yín wí lórúkọ jésù olúwa já wọn padà bàbá jésù já wọn padà já wọn padà ẹjẹ gbà ẹjẹ gbà yes ẹ̀mí kẹ́mi àwọn ẹ̀mí yẹn àwọn ẹ̀mí yẹn ló ń tẹ̀lé lómi káàkiri àwọn ló ń fa àlàkàlà nígbà míì àwọn ni wọ́n máa ń rìn yẹn mọ́lẹ̀ lójú oorun ẹjẹ gbàdúrà gbogbo ẹ̀dákẹ́dà tó ń tẹ̀lé mi kiri olúwa fún ẹ dá padà yes ìmísí òkùnkùn gbogbo ìmísí kìmísí ẹjẹ sọ fọlọ́run ìmísí kìmísí tó ń tẹ̀lé mi kiri ìmísí àtinípa ìmísí àtiníṣiṣẹ́ olúwa bọ̀ wí lórúkọ jésù báyìí ní jáde olúwa dá wọn padà ẹ̀mí máa dá wọn padà dá wọn padà jésù dá wọn padà olúwa dá wọn padà lẹ́yìn wa dá ọ̀tá padà lẹ́yìn wa jésù kristi olúwa wa jésù olúwa wa ẹ jẹ́ gbàdúrà sọ́yìn pé ibi tá a fi gbàdúrà ní àárọ̀ ìwé mark chapter one from verse forty to forty two òun náà la fẹ́ fi gbàdúrà lálẹ́ so wọ́n ní pé adẹ́tẹ̀ ọkùnrin yẹn so wọ́n ló tọ̀ Jésù wá sẹ́rí àwọn adẹ́tẹ̀ normally kọ́ ẹbí kó wá sí ìgboro so wọ́n wọ́n ní wọ́n pe kíní yẹn ní colony of lepers ibẹ̀ ni wọ́n máa ń tì wọ́n mọ́ so anytime tí wọ́n bá fẹ́ wá sí ìgboro wọ́n gbọ́dọ̀ máa lu aago pé adẹ́tẹ̀ ń bọ̀ o adẹ́tẹ̀ táwọn yẹn bá ti ń gbọ́ wọ́n á bẹ̀rẹ̀ sí ní sákàkiri because tí adẹ́tẹ̀ bá fọwọ́ kàn yàn ẹ̀yẹn ti da láì mọ́ nìyẹn so àwọn yẹn gan máa ń ṣe kí ni wọ́n máa ń sá fún wọn wọn ò fẹ́ ní ìbáṣepọ̀ pẹ̀lú wọn ẹni tó bá jẹ́ adẹ́tẹ̀ kò lè kò lè ṣiṣẹ́ so ó dàbí ẹni tó wọ́n quarantine ni tó ní covid nineteen tí wọ́n ní kó lọ quarantine bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀mí ẹ̀tẹ̀ jẹ́ ṣùgbọ́n wọ́n ní arákùnrin yẹn ó tọ́ Jésù lọ kò wo ìtìjú ó wá jésù kàn pé bí wọ́n bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́ jésù sì ni mo fẹ́ ó sì gbọ́wọ́lé arákùnrin lára wọ́n ní ẹ̀tẹ̀ rẹ̀ ṣe kí ni ẹ̀tẹ̀ rẹ̀ sì pòórá àwọn náà fẹ́ sọ fún náà lálẹ́ pé kó wá dáwọ́lé wa kó wá fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ wá yes ẹ̀jẹ̀ jésù tó bá dé gbogbo àmìkámì àmì òkùnkùn tó ń yọ wá lẹ́nu a fẹ́ sọ fọlọ́ pé kọ́lọ́run kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi ṣe kí ni kó fi ṣìdà lálẹ́ so a lọ gbàdúrà a gbàdúrà a sọ olúwa gbogbo gbogbo gbogbo ẹ̀mí ẹ̀tẹ̀ ẹ̀mí ẹ̀tẹ̀ tó ń bẹ́nu ayé mi olúwa ti jáde yes olúwa ṣe kí ni sẹ́rí ẹ̀mí ẹ̀tẹ̀ yẹn àwọn ẹ̀mí àwọn ẹ̀mí tí wọ́n ń dáni dúró ni ẹ̀mí ẹ̀tẹ̀ àwọn ẹ̀mí tí ì jẹ́ kí àwọn ẹ̀mí tí ì jẹ́ kí kí kíyàn bẹ́gbẹ́ pé ẹja gbàdúrà yẹn olúwa ti jáde gbogbo gbogbo ẹ̀mí ẹ̀tẹ̀ ẹ̀mí ẹ̀mí adẹ́tẹ̀ ayé mi olúwa ti jáde olúwa dáná sun ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù gbogbo ẹ̀mí ẹ̀tẹ̀ ẹ̀mí tí ì jẹ́ kíyàn bá ẹgbẹ́ pé yes àwọn ẹ̀mí asọ́nidòrò ẹ̀yìn nínú ayé wa lórúkọ jésù olúwa ti jáde nínú iṣẹ́ wa olúwa ti jáde ti jáde ti jáde àìkọ́ba sapa judika polia gbogbo ẹ̀yin ẹ̀mí àìmọ́ àwọn ẹ̀mí ẹ̀mí adẹ́tẹ̀ nínú iṣẹ́ wa nínú ayé wa olúwa ti wọ́n jáde olúwa dáná sun wa olúwa fìdá iná bẹ́ẹ̀ dànù jésù kristi olúwa wa a gbàdúrà a sọ fọlọ olúwa gbogbo àmẹkámẹ tó ń bẹ lára mi tó ń yọ mí lẹ́nu olúwa fi ẹ̀jẹ̀ jésù parẹ́ yes gbogbo àmì òkùnkùn gbogbo àmì ogun lára mi yes gbogbo àmì tí tí tí ń jẹ́ kólóore ó mọ̀ sá àmì tí ìjẹ́ kiri ó dúró lára yàn yes àmì tí ń barẹ́ jẹ́ ẹjẹ́ gbàdúrà olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ mí ẹ̀jẹ̀ jésù gbogbo àmì kámi àmì ogun ìdílé lára mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ parẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù. lórúkọ jésù gbogbo ẹ̀yin àmì káàmì lára wa ẹ máa parẹ́ ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá olúwa rọ òjò ẹ̀jẹ̀ lé wa lórí yes olúwa rọ òjò ẹ̀jẹ̀ àìkọ́bá sọfọ jùdíkà pólíà olúwa rọ òjò ẹ̀jẹ̀ lé lórí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àmì òkùnkùn lára wa àmì tí ń bare jẹ́ àmì tí ń jẹ́ kiri ó dúró lára ẹni gbogbo ẹ̀yin àmì ọ̀tá yes àmì òkùnkùn lára wa lórúkọ jésù olúwa fẹ̀jẹ̀ rẹ parẹ́ àmì káàmì lára wa bàbá jésù parẹ́ ẹja gbàdúrà yẹn olúwa pa àmì káàmì rẹ lára mi yes gbogbo àmì no gbogbo àmì àṣetì gbogbo àmì àmúbọ lórúkọ jésù olúwa parẹ́ jésù pa gbogbo àmì failure ẹ̀jẹ̀ jésù parẹ́ gbogbo àmì kórìíra lára wa olúwa parẹ́ ẹ̀jẹ̀ jésù wẹ̀ wá fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ wá olúwa fẹ̀gẹ̀dẹ̀ wẹ̀ àwọn ọmọ wọn olúwa gbogbo àmì káàmì tó ń yọ wá lórúkọ jésù olúwa parẹ́ ẹ̀jẹ̀ jésù kó ṣì dànù ẹ̀jẹ̀ jésù kó ṣì dànù ẹ̀jẹ̀ jésù ṣì dànù ẹ̀jẹ̀ jésù ṣì dànù ẹ̀jẹ̀ jésù ṣì dànù àmì ogun lára wa olúwa fẹ̀yẹ̀ rẹ parẹ́ jésù kristi olúwa wa jésù kristi olúwa wa agbàdúrà ìwọ ló lè ṣe é mo mọ̀ jésù ló lè ṣe ohun tí ọkàn mi ń ìwọ ló lè ṣe é mo mọ̀ jésù ló lè ṣe ohun tí ọkàn mi ń fẹ́ ẹ jẹ́ gbàdúrà a sọ fọ́nà pé olúwa nínú yàrá tí ogun tì mí mọ́ olúwa fà jáde yes àdúrà tí a fẹ́ gbà nìyẹn so gẹ́gẹ́ bí mo sọ fún wa àwọn adẹ́tẹ̀ ibi tán bá colony of lepers ibẹ̀ ni wọ́n máa ń tì wọ́n mọ́ yes torí pé wọ́n jẹ́ adẹ́tẹ̀ ẹ jẹ́ káwọn náà gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ ní ogun ti tì mọ́lé so olúwa. Uh, nínú yàrá tí ogun ti ayé mi mọ́ nínú yàrá òkùnkùn tí ogun ti ògo mi mọ́ olúwa fà mí jáde pẹ̀lú ọwọ́ agbára ẹ̀jẹ̀ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa fà wá jáde nínú yàrá òkùnkùn tí ogun ti wà mọ́ olúwa fà wá jáde olúwa fàyè wá jáde olúwa fà iṣẹ́ wá jáde olúwa fọmọ wá jáde olúwa nínú yàrá ogun yàrá tí ogun ti ayé wa mọ́ olúwa fà wọ́n jáde olúwa fà mí jáde àìkọ́bá sanfọ jíríkàpá ẹja gbà á ẹlòmíì wà depressed kò mọ̀ pé kò mọ̀ pé ogun ló tì mọ́nú yàrá depression ẹlòmíì wà discouraged ẹja gbàdúrà inú yàrá òkùnkùn tí ogun tì mí mọ́ olúwa fọwọ́ agbára fà mí jáde yes olúwa fàyè mi jáde kó nínú yàrá tí ogun tì mí mọ́ olúwa jọ̀ọ́ olúwa jọ̀ọ́ bàbá jésù jọ̀ọ́ fà mí jáde olúwa fà mí jáde olúwa fà mí nínú yàrá tí ogun ti ayé mi mọ́ olúwa fa ayé mi jáde olúwa fa mí jáde olúwa fa mí jáde olúwa fà wá jáde ẹnì kọ̀ọ̀kan wa fà wá jáde ibi tí ogun ti wà mọ́ olúwa fà wá jáde jésù kristi olúwa wa ìdẹ̀já ìdẹ̀já o lórúkọ jésù o ìdẹ̀já o oya ìdẹ̀já ìdẹ̀já o lórúkọ jésù o ìdè já o amen agbàdúrà olúwa gbogbo ìdè tó dèrè mi olúwa bẹ̀rẹ̀ sí ní já yes ìdè ajá lálẹ́ yìí o yes ìdè àṣẹ kí ni ìdè tó dèrè mi ẹja gbà á ọdún ọdún yìí ń lọ ẹja sọ ọdún yìí ó mọ kú bíi seven days tí ó fi parí àbí eight days dẹni ẹja olúwa gbogbo èrè mi tí ìdè dè olúwa já ìdè tó dè àwọn ìlérí ayọ̀ tí ò ti ì ah ìdè tó dé ìlérí ayọ̀ mi olúwa já gbogbo ìdè tó dé ọ̀nà mi tó dé eré mi olúwa bá mi jẹ́ ẹjẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù olúwa já èdè àìkọ́bá sapajirika polia gbogbo ìdè tó dé eré ayọ̀ wa àwọn èdè tó dé ìlérí ayọ̀ tí òjò ṣẹ́ lórúkọ jésù olúwa já olúwa já èdè ẹ̀mí mọ́ já èdè olúwa já èdè tú ire wálẹ̀ yes olúwa tú ire wálẹ̀ àìkọ́ bàdà líka sàfọ̀ jìdíkà pọ́lìyà ire wa tí dédé olúwa túlẹ̀ àìkọ́ba sídìkàpọ́lìà ire wa tí dédé olúwa túlẹ̀ lórúkọ jésù olúwa jáde olúwa jáde ẹnìkọ̀ọ̀kan máa jáde àwọn ẹ̀tọ́ wa àwọn èrè ayọ̀ wa àwọn ìlérí ayọ̀ tó ẹgbẹ́ kó ti ṣe tí ò tí ṣe ìdè tó dé olúwa já bàbá jésù máa já bàbá jésù máa já bàbá jésù máa já jésù kristi olúwa wa agbàdúrà olúwa dáwọ́lé mi kó wò mí sàn yes olúwa lé àìsàn jáde lára mi ẹja gbàdúrà yẹn o gbogbo ẹ̀yin àìsàn ah olúwa tì jáde àìsàn tó àìsàn tó ń bẹnu àgọ́ ara mi àwọn àìsàn tó lọ farapamọ́ tí ò tí ì farahàn olúwa tì wọ́n jáde kó dáná sun ẹja gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ẹnìkọ̀ọ̀kan wa dáwọlé wa dáwọlé wa olúwa láìsàn jáde àwọn ọmọ wa olúwa dáwọlé wọn mo gba àìsàn nínú ẹ̀jẹ̀ àìsàn nínú omi ara olúwa tì jáde olúwa wò wá sàn ẹ̀mí mọ́ wò wá sàn olúwa wò wá sàn iṣẹ́ wa olúwa wò iṣẹ́ wa sàn olúwa wò ayé wa sàn olúwa wò ilé wa sàn olúwa wò ẹ̀dá wa sàn ẹ̀mí mọ́ wò wá sàn wò wá sàn jésù dáwọlé wa kò wò wá sàn olúwa àdúgbò tó ló gbà ẹ ti gbọ́ tiwa o jésù olúwa wà so Agbado sọ fọlọ olúwa mo fẹ́ lọ sùn láṣẹ rẹ lálẹ́ yìí olúwa dáàbò rẹ bòbí olúwa pa mí mọ́ olúwa fi àwọn ogun ọ̀run ṣọ́ mi gbogbo ogun ojú ọ̀run olúwa fi iná sún dànù tó bá lálágbára okun tó fẹ́ tó fẹ́ fi òru òní jà lógun olúwa fàyà kó dáná sun ẹjẹ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù ọlọ́run alágbára fẹ́ lọ sùn láṣẹ rẹ olúwa bá olúwa já sùn láyọ̀ olúwa já dígì ṣẹ́gun olúwa dáàbò rẹ bò wá olúwa pàwámọ́ gbogbo ogun ojú ọ̀run olúwa fagilé bàbá jésù fagilé tó bá lẹ ẹ̀mí òkùnkùn tó bá fẹ́ tọ̀ wá lóru òní olúwa fàyà àìlíà kapasídìkà pólíà àwọn àwọn àwọn ejò òkùnkùn ẹja gbàdúrà yẹn ejò òkùnkùn gbogbo àṣàṣì gbogbo àrùn ẹsẹ tẹfẹ náà wá olúwa dá padà olúwa kó mọ̀ ṣe gbàbọ̀dẹ̀ ẹ̀dá wa kó mọ̀ ṣe gbàbọ̀dẹ̀ olúwa mọdí náà yíwa ká olúwa mọdí àbò yíwa ká o jésù kristi olúwa wa á bèrè fún agbára ẹ̀mí mọ́ ẹ̀sẹ̀ ẹja olúwa wọ̀ mí lágbára ẹ̀mí máa gbọ́dún mi lọ yes olúwa mí sí mi ẹ̀mí máa gbé mi wọ̀ ẹ jẹ́ gbàdúrà lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù a béèrè fún agbára agbára ọ̀run wá agbára ọ̀run wọnú wa lọ olúwa mí sí wa ẹnì kọ̀ọ̀kan wa mèsì wa mèsì wa jẹ́yìísọ ọ̀yà iná wọlé wa jẹ́yìísọ mèsì ẹja bẹ̀rẹ̀ fún agbára ẹ̀bùn mímọ́ olúwa fún mi ní ẹ̀bùn olúwa ẹ̀bùn mímọ́ olúwa bẹ̀wọ̀ mi olúwa wọ̀ mi lágbára olúwa túnà mi dá ẹ̀mí mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mọ́ mí sí mi ẹ̀mí mọ́ gbé mi wọ̀ ẹ̀mí mọ́ mí sí mi ẹ̀mí mọ́ gbé mi wọ̀ mí sí mi jẹ́ yíṣọ mí sí mi jẹ́ yíṣọ. agbára tó borí àwọn ènìyàn kà agbára tó borí àwọn àwọn àwọn ọ̀tá ìdílé agbára tó borí àwọn àwọn àwọn àjẹ́ àwọn ẹlẹ́mìí òkùnkùn olùwàrò wa lágbára ẹnì kọ̀ọ̀kan wa mí sí wa àìkọ́bá sáfà jìdìá agbára tí ó sọ wá di àpáta ah! olúwa gbé ọ̀ wá agbára tí ó sọ wá di iná màlíkàpá yes ẹja bẹ̀rẹ̀ fún iná mi mọ́ yes olúwa túnà mi dá àìkọ́bọ̀ sọ̀fọ̀ jírika pọ́lìà olúwa túnà mi dá agbára tó borí gbogbo ogun èṣù agbára tó borí ogun ẹ̀ṣẹ̀ olúwa gbọ́ wá olúwa wọ̀ wá lágbára agbára tó borí àwọn ọ̀tá ìdílé olúwa gbé wá wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára wọ̀ wá lágbára agbára tó borí àwọn ẹ̀mí afinijìyà àwọn ẹ̀mí apọ́nilójú lórúkọ jésù olúwa mẹ́sí wa agbára tó tẹ̀rí ọ̀tá bá agbára tó tẹ̀rí èṣù bá agbára tó tẹ̀rí òkùnkùn bá olúwa búrọ̀ wá mà sídìí kàpá eléke pèdèlíkà sídìí ẹja béèrè fún agbára ẹja béèrè fún agbára ẹja béèrè fún agbára ẹja béèrè fún agbára olúwa gbé wa wọ̀ ẹ̀mí máa ń bú ẹ̀wọ̀ ẹ̀mí máa ń wọlé wá wọlé wá jésù máa ń bọ̀ jésù ọ̀yá ẹ̀mí máa bí wa wọ̀ jésù bí wa wọ̀ ẹ̀mí máa mí sí wa jésù bí wa wọ̀ ẹ̀mí máa mí sí wa olúwa mí sí wa ah olúwa mísí wa màsídìkàpá olúwa mísí wa ẹjẹ àgbà yes iná agbára iná mímọ́ wọlé wá olúwa sọ wá di iná àìkọ́bádà líkàpá sídìkàpá olúwa sọ di iná ah bàbá jésù jọ olúwa búra wọ̀ jésù kristi olúwa wà jésù olúwa wà.